honestly speaking ṣé ọmọ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn bí ọmọ kékeré bóyá máa ń ṣọmọ kékeré náà ló ṣe máa ń ṣàgbàlagbà ó rí àwọn ọkùnrin tá a gbé sí sitting room náà tó ń pariwo bí ń pàwọ́ bí ń pàwọ́ látàrọ. àwọn ọkọ mi tó já pé tí máa ṣe oúnjẹ tán báyìí máa fẹ́ lè máa bẹ̀ pé ó yá ṣé kí n wá fi ìdẹ ni òun ló wá ń ṣe tó rántí pé méjì. ọ̀gbẹ́ni láì ṣàwí tó yà sọ hmm? láì ní ṣàwí tó yà sọ mi kì í ṣe gbẹ́ yes ṣé kò ń ṣe àwọn white ló dì sí mi. Ah, àṣé check ni ṣé kò ń ṣe ọlọ́run ló fún mi ewu ló gbọ́ àgbanirun gbọ̀n ṣé three months wá kéré nínú oṣù yìí. ta ló fi three months jura wọn lọ. mo jẹ lọ pẹ̀lú three months. mi mi tí ì rí birth certificate. Ah, ṣé tó kó ju ẹgbẹ́jọjú mi lọ ah, olóṣì sí fẹ́ràn. ọ̀gbẹ́ni ò jù mí lọ o <laughs> ò jù mí lọ rárá o aṣọ wa lè jù mí lọ. jaaye tèmi àkẹjọ gbọ. lọ fi gbowó bank. ó dáa ó fi gbowó ó fi gbowó. Hmm? mo notice lẹ́kọ̀ọ́ pé o dín tí ìwọ kí máa ń dín irú ni no honestly wá dín irú yẹ kó. well well eh, kémi dínrù tèmi àbí so o fẹ́ sọ fún mi pé o rí pé aroma oúnjẹ yẹn pe ń pè àwọn ọmọ yẹn wọlé eh, mm. tiẹ̀ bẹ́tà dé. o lè sọ fún mi pé o mọ̀ jù mí lọ sìn. you and I know tí n bá ru ẹ̀fọ́ fún ẹ. tí n bá ru ẹ̀fọ́ yẹn fún ẹ. màá gé kàmí jẹ àbí. o mọ bó ṣe máa ń ṣe é. ok ok o mọ oúnjẹ ṣe jù mí lọ àbí. ẹ jẹ́ ká kú sọ the cooking competition the next time tá a bá ti wá kí yín èmi máa mú kọ́nà kan ìwọ náà máa mú kọ́nà àmọ́ àjọ sí i a máa sọ pé ó yá o oúnjẹ ta ló dùn jù. gbájú ẹ but on a good day you know i'm not supposed to cook. ẹnu kọ́ ló fi ṣe mí ò kí ń ràn mouth. mama mọ̀mí ẹ lọ kábọ̀ wá kásá. ta ni kó lọ kábọ̀ wá. ó kábọ̀ wá náà ṣàjọsìn oúnjẹ. <laughs> kébì lọ kábọ̀ wá kí ló ṣọwọ́ tiẹ̀. bóbí wait o. lọ kábọ̀ jọ. no no no no no no wait o wait o wait o like seriously ṣé o rò pé kò yẹ kí n wọ nǹkan tí mo wọ̀ yìí kò yẹ kí n tẹ mo wá kí ẹ nà ó tẹ̀ ṣe nílé mi ìwọ àlejò nílé mi ok o. lọ ká bọ wá. àlejò mi ò gbọ́ yorùbá mi ò gbọ́ yorùbá mi ò gbọ́ yorùbá lọ́kọ́ àbọ̀ yẹn wá lọ́kọ́ àbọ̀ yẹn wá lọ́kọ́ àbọ̀ yẹn wá lọ́kọ́ àbọ̀ yẹn wá. but honestly speaking. gbogbo gbogbo àgbo àwọn pípé yẹn máa tó wọ. ó fẹ́ máa fọ́ọ̀mù díva fún mi nulẹ̀ mi ayé ẹ̀ wo ebi jọba pa gbogbo wa. Ah! Hmm, hmm. Are okay? kọ́kọ́ rùn ara tíkì mo fẹ́ lọ yọjú sáwọn obìnrin mo fẹ́ lọ àwọn girls yẹn sẹ́. Ah, kí ló ń ṣe é tó ṣe bí ọmọ ìkiri báyìí. kíkẹ́ ni mo fẹ́ lọ kitchen mo fẹ́ lọ wò wọ́n wọ́n ṣiṣẹ́ látàrọ̀ ó yẹ kí lọ help wọn bẹ̀. láti lọ ṣe kiri. láti lọ yẹ̀ wọ́n wò. o lè ní láti lọ jalè ẹ̀rọ. ó jẹ́ kí n jẹ́ ọ̀fà ìṣòro mo lárùn kan tó máa ti ń di ẹran àbí tó máa ń bọ ẹran ní kitchen máa ń fẹ́ lọ bẹ̀ ìyàwó mi mọ̀ máa lọ mú oúnjẹ ń bẹ̀. Hmm. Ah. ṣé kí wọ́n á ah ọkùnrin tó bá ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó lójú kòkòrò. Ah, ah. <laughs> bàbá mi máa ń ṣe jẹ́ kí sọ́kí nìkan fẹ́ táwọn ọmọ mi bá wọ kíchìn tí ìyá wọn dín nǹkan lọ tó bá ní mọ́mí àìwọ̀ ntẹ̀ mi ò ní sọ pé lójú kòkòrò ni ẹ ó nọ́mà náà. ẹ jẹ́ kí tó wá ṣàṣírí kan fún ẹ ah. tí ìyàwó ẹ bá smart tó ti lè mú ẹ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ó pọ̀ ayọ̀ hmm, dọfọ ìdàtì in that case ìyàwó mi nìkan lẹ́yìn ìyàwó mi nìkan tó kò ní sọ̀rọ̀ bọ̀rẹ̀ ẹran jíjẹ táàkì ah, làwọn máa ń ṣe tó ń rojú dùn báyìí. Ah, ó ti ń pọ̀ jù. ó gbóòórùn ní tí ò ní ah, mo. mo má kàn fẹ́ yọjú sí wọn. ee bò mo kọ́kọ́ ọmọ kíkọ kan. what. what is it. ayé yín o. what. àwọn àgbà wo bó ṣe bó ṣe <laughs> bó ṣe sọ̀rọ̀ oúnjẹ. oúnjẹ wa ló jẹ́ kẹ́ lose concentration ẹ̀ dẹ̀ fẹ́ ó nà bá mi. no no no no no business land discourse. we are talking business actually. ẹ mọ̀ pé a ti gbọ́ tẹ̀ sọ ẹ sàkà wọn síbẹ̀ ẹ sàkà wọn síbẹ̀. tó tó yẹ káwọn ọmọ yìí máa ṣe. yeah, sàkà wọn síbẹ̀. ó yá ó yá ẹ máa bọ̀ ẹ wá tọwọ́ bọ pọ́ọ̀tì. no no ṣé gba lóúnjẹ yẹn gangan máa rẹ́dì. ó ti rẹ́dì ẹ wá jẹun eléyìí tó sáré kó. ẹ dúró ṣé oúnjẹ ti rẹ́dì for real. ó ti rẹ́dì. fún òtí ẹ ti lè fún oúnjẹ ṣàkó. bọ́dún mo sọ mi ìfẹ́ padà mo fẹ́ ká discuss ìbá ṣe má. ọ̀nà ìjẹ́ ìrọ̀ What's They're not. yeah. We are going to our house. Yeah, go to your dad. <laughs> ah, ah, ah, ah. kórì wuyi wuyi big boy. o de ma jẹ kórì. of course. wọ́n ah! àbòsí àbòsí ní ká pè lé. dodo ló wà nílùú iná tó jẹ́ èèyàn ńláńlá tí kì í ṣe pé wuyi ló ń sọ ní lọ́yà àwọn olówó ni ọ̀rọ̀. <laughs> i'm flattered. <laughs> ó yá ọmọ tó jẹ ayé jù. ìyá àti ẹ ti sọ pé in two months we are coming over to your place. kì Oh, we can't wait. uh, okay. Àwọn ọmọ aláì lọ eh, ṣe tiwa ẹ wo bí ẹ wo bí ẹ bá wálé mi kò sáyè fún in fact a tẹ̀ máa gbogbo wa báyìí ní ìpèsè báyìí kò sáì fìdí tẹjọ máa ń ṣe yẹn. Ah, orúkọ máa rò orúkọ máa rò ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó jẹ ayé jù. màmá eh. all right my brother. all right bro. Yeah. Mm sì máa máa my baby ìrìnàjò mọ mi ẹ̀ fẹ́. bye bye bye bye darling ṣẹ̀dẹ̀ ni wọ́n bìnrin lọ ṣe lórí ọ̀rọ̀ tí mo sọ. mo ní kí mo máa rán mi yé. ó yá ẹ jẹ́ ká ṣe wà. God bless you bye bye bye bye you, are a comedian ayáwó lè má fọwọ́ kan mọ́tò rárá don't touch the door don't touch the door. <laughs> yeah. <laughs> all right bro. <laughs> yeah bye. Yeah, Bímpé. Yeah, how are you? Hi, thank you, sir. Um, sir, ṣé ti rí um dọ́kúmẹ̀ntì mo sẹ́ǹsì mi ò yín? Um, kí ni dọ́kúmẹ̀ntì ẹ wá about? Yes, sir. It's about the Ocean State Ministry of Education contract and pursuit. Wọ́n ti order, fún wa, sir. You're not serious? I am, sir. Ah, wow. This is beautiful. Yes, this is so sweet olúwa ṣeun ọwọ́ wa tẹ nǹkan tá à ń fẹ́ thank you very much Bimpe and thank you for working very diligently thank you. Um, um, sir àwọn wo la máa wá sublet ẹ fún báyìí. Uh, um, a máa fún àwọn SB construction company as usual. <sighs> I'm so sorry sir but èyí tá a gbé fún wọn the last time wọn ò tí deliver so I'm. Mm thinking boya bóyá ká gbé Are you being paid? Yes sir. ọ̀rọ̀ ẹ yé mi ibi tó sọ dé go, Yemi. yé um, you see Shola, in recent time only our challenges kan that he's been working very hard to get out of and um, very soon we ṣọ́pù máa pull through ó máa ṣiṣẹ́ iye tá a ilé ìta fẹ́ fún yín náà ó máa ń ṣe dáadáa. okay I insist. it's all right <laughs> well done. thank you sir. well done. Ah, ah, Bímpé iṣẹ́ tí mo sọ fún ẹ pé mo fẹ́ kó o parí ẹ̀ hmm, máa fẹ́ kó o jára mọ́ at least kí n lè tó bá lè ṣe bíi forty to fifty percent ẹ̀ lẹ́nu. Um, by say the end of the week, I want the file on my table. Can you do that for me? Thank you. you Yes, sir. Well done, well done. Thank you, sir. Hello, darling. Eh. Ah, hello nìkan mo sọ náà ò ń gbọ́ excitement nínú òun. Okay, this is because I am very happy right now. Yes, I have a good news to share. Um, ó rántí Ọ̀ṣun state uh, minister of education tí mo sọ̀rọ̀ iṣẹ́ wọn fún ẹ um, ti classrooms um, buildings ẹ eh. wọ́n ti award ẹ fún wa <laughs> bàbá ti ṣe o ó ti tọ́ ó ti tọ́ pastor mrs ó ti tọ́ olúwa ṣe o yeah thank you darling thank you uh, tí bá ti ń bọ̀ nílé màá bẹ́ẹ̀ pick nǹkan kan wà like ah no ẹni tá a bá ń gbéyàwó bọ̀ wá bá kí i garun tí bá dé wàá rí nǹkan tí mo fẹ́ fún ẹ alright darling I love you alright yeah thanks. Mm, okay. Later, she'll Shogun, I'll get back, sir. Yeah, Bimpe. Yes, sir. Here's what? What you asked me to do. You're done? Yes, sir. Are you sure? sure, sir. I David Bimpe Ọmọọba. Bimpe, this is commendable. This is so beautiful. Okay, may I append the signature mi? Or I'll Excuse me, sorry. sẹ́ndímẹ́ẹ̀lì nsìn um, ah mo dáràn um, mi àti Ṣọlá má lọ ná má lọ ná má lọ ná má lọ náà fẹ́lẹ́ ilẹ̀ má mú lọ. Ah, dáràn dáràn kí ni nǹkan tí mo ṣe yìí. now it is time to celebrate. we just have to enjoy ourselves it is a job well done. yes. ẹ wo um, barrister Wuyi èmi ò fẹ́ nǹkan púpọ̀ i just want a trip to Dubai. barrister Moshood ẹnu ẹ ti fẹ́ <laughs> excuse me. hello. hello Wuyi Wuyi there is fire on the mountain mo ní ìṣòro kan sínsìn ìjọba send mail sí mi iṣẹ́ tí mo sọ fún ẹ pé mo fún Ṣọlá. relax relax. ṣùgbọ́n wàhálà ni o tóun tí mẹ́sẹ̀jì wọn ìgbé wa wàhálà gangan ni. má worry má join ẹsẹ̀. Oh, please please brother please. Um, Barsawi kí ló ṣẹlẹ̀. I hope it is not too serious. Something just came up. Màá padà bá yín ní chamber very soon. And you don't need our help. No, no, no, Let, I'll be fine. let's go together now. No, I can handle it. Ẹ ṣáà má sọ kankan títí bá dé, right? Má sọ kankan, ṣùgbọ́n wàá rí mi sìn. Ẹ dúró Ah. má ti. Oh. Ah. àbúrò mi? Ah. ṣé? ti move àwọn méjèèjì lọ sí ICU ẹ máa ṣàdúrà. dókítà lọ́wọ́ mi ì fi mọ́tò gbáyàn rí láyé mi ó má jẹ́ kí wọ́n kú báyìí kí kòkó ìṣòwò. ṣẹlẹ̀ lọ́fíìsì kí ló ṣẹlẹ̀. ó le o àwọn ọlọ́pàá wá láti Àbújá tó wá invite ọ̀gá wọ́n wà nílé báyìí. yé ó serious gan àti ẹ̀mọ́ kan tí ó máa ṣẹlẹ̀ ọlọ́pàá I'm telling you. ó le gan. àti lose patient ẹ pàkì. doctor doctor ẹ ló sani yé ọwọ́ mi ò yé ọwọ́ ọwọ́ mi fẹ́ gbógun ìfẹ́ torí ọdún. falando you You're welcome, Barrister. Mm. Thank God pé ẹ So, I can meet your pé meet with emergency conditions and it's fine. We definitely will. Thank you very much. Uh, thanks for your understanding, officer. She goes, sir. She go. God bless you, sir. She. Shut up, sir. Yeah. okay fine ìgbà lẹ máa san salary wa when are we getting paid. Um, we will definitely pay your salaries but à she ṣe àwọn nǹkan kan lọ́wọ́ tá a bá ti parí àwọn nǹkan yẹn salary yìí ló kàn. ah secretary ah ah seriously nígbà wo gangan lè fẹ́ sort it out ẹ máa wò ó ń sìn mọ́ ti ń sìn family wa ń lé everybody èèyàn máa jẹun àwọn ọmọ máa jẹun ẹ̀dẹ̀ ń sọ nǹkan báyìí lẹ́nu. mo understand but the next two weeks gbogbo ẹ̀ máa níyànjú i ah. promise. ẹ wo ìṣèké ju ẹni ẹ ká máa of course àwọn ìdílé ọba yìí because ati so sọ gan-an sí ibi iṣẹ́ yìí a ti sọ gidigidi gan-an a dẹ̀ gbọ́dọ̀ rí eré yìí bẹ́ẹ̀ mo sọ. yes o by God's grace ọ̀gá máa kó situation yìí àjọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni kò dẹ̀ ní dàrú. kò bẹ́ẹ̀ ní dàrú. thank you so much thank you màá jẹ́ kí ọ̀gá gbọ́gbọ́n kan tó ń ṣẹlẹ̀ wọ́n á gbọ́ nípa àwọn staff tó ti lọ àtẹ̀yìn tí ṣe thank you. it is well. amen. all right dàbọ̀. my goodness. nǹkan tí ṣọlá ń ṣe fún mi yóò dáa ó kàn fẹ́ fi tiẹ̀ kó bá mi ni. ó kàn fẹ́ fi kó bá ẹ̀ kọ́ ó ti fi kó bá ẹ̀. Yes. I mean, friendship is friendship. Business is business. You don't mix the two together. Kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ láti manage friendship a business. Tó bá ti wà mixed together. Yeah, because ṣé mo pé ká sọ pé a neutral person Lo gbé contract fún. Nǹkan tá à ń sọ ìkọlà So yes because the approach would have been completely different but torí pé ẹ ti kí friendship bọ̀ òun wò pé ọ̀rẹ́ mi ni òun náà wò pé ọ̀rẹ́ mi ni òun ló lè dẹ́ síbi bye bye and do you know what the reality is you are in trouble. yes i am i know i am in trouble. kí wàá ní ọkọ ṣọlá ń sọ. Ah ní ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Anígbàsọ ló ń sọ̀rọ̀ àmì. Ṣebí tí wọ́n bá rí gbá náà ló máa rá mi. Mi ò rí Ṣọlá. Gbogbo àwọn ibi tí mo lérò pé mo lè ti rí náà ni mo wá sí. Mi ò rí. Mo gbìyànjú àti reach out sí ní orí gbogbo contact ẹ̀. Mi ò rí i aago ẹ̀ ò lọ mi ò rí ṣọlá. kí ni nǹkan tó fẹ́ ṣe báyìí. It was so sudden. Àwọn méjèèjì kàn déédéé jánà mọ́ mọ́tò lẹ́nu ni. Kí n tó mọ̀, mo ti gbá wọn. Ẹ̀rù tiẹ̀ ti kọ́kọ́ bà mí. Mo lérò pé mo ti pa àwọn méjèèjì ni. But babe, mo máa ń sọ fún ẹ. Tó bá ti ń drive yìí máa make call. Or better still, tó bá wà important, park ó kó lórí airport ẹ̀ tó bá jẹ́ pé ò wà ń kọ̀ gbogbo ilé lè má ṣẹlẹ̀. Like I said earlier, it was an emergency call. Mo ní láti pick ẹ. it's fine. Hmm? Everything is going to be fine. Just everything mm. is going to be fine. Mi fi mọ́tò gbá yọ̀rọ̀ láyé. I know, I know, ó yọ Hmm? You are going to be fine. Okay? Thank you. yeah! What? Lucia. See that? Lucia. Mo feel sharp pain, sharp pain. Eh, mo bele, bele. pẹ̀lẹ́. shoot your relief. Eh. eh, eh kò relief, kò relief mi o. Yeah! Yeah, hospital. hospital better. Yay! Ah! jẹ́ ká máa dúpẹ́ ṣùgbọ́n ẹkún tó wá sun ẹni ò dáa má fẹ́kùn ṣe rẹ̀ léṣe please I want you to know that I love you so much. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Everything will be fine, okay? Ìgbà mélòó ká tó róṣù kan sójú méjì ń sìn. Mo nígbàgbọ́ pé Ọlọ́run á tún ti ṣe mí. Hmm? Èyí tó máa wá dúró lọ́lọ́run á ṣe. Please, you have to be strong. Okay? it's okay. It's okay. I love you. And I will always love you. Ah! dáàdi ní iṣẹ́ aláìgbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe o mi ò láì bẹ́ẹ̀ ṣe ń bara jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ kúkú ti ṣẹlẹ̀ àdúrà ní ká máa gbà lórí àbúrò nìkan ṣòtó kù kọ́ ló má jẹ́ kí nǹkan kan ṣe é bọ́ pẹ̀lú gbogbo eléyìí tẹ́ ẹ̀ ń ṣe mi ò láìkẹ́ o dáàdi mi ò láìkẹ́ mo kúkú dẹ̀ sọ fáwọn ọmọ ẹ̀ mo ní kó má sọ̀dá kan ní sùúrù kan ní sùúrù àwọn lọ tiẹ̀ ní àwọn ọmọ kéré wọ́n cross títì what of the driver tó ń drive tó ń make call ìjọba sì ń pariwo gbogbo ìgbà tẹ̀ bá ń drive ẹ má máa make call you want to make call pull over park you ah, man òun ló délẹ̀ yìí o. dadi dadi ẹ kàn ṣe wàá mọ̀ kan tó ń dùn mí ohun tó ń dùn mí ni pé máa yẹn láti dọ́kọ́ ti fi mọ́tò gbá àwọn ọmọ yẹn kò ti tẹ̀lé bá a. sọ́kò kí sábẹ́ amọ́ mi arábíàmọ́ ò tá rárá ẹ́ so àwa wí tán torí pé jẹ́ amòfin wọ́n gbà police station a máa gbalé lọ sí station nínú ọmọ méjì tó gbá ìkan ti kú bẹ́ẹ̀ ẹyọ kan tó kù ní ìsìn báyìí wọ́n bẹ̀rẹ̀ hospital kí ló dùn máa gbà mí ìwòsàn ẹ ẹ wò dádì a máa òfin o adófin mọ o àmọ́ tí wọ́n pè ní lọ ah. tó ń bá gẹ́gẹ́ fúnra wa akàwé tó ti ń bá yẹn akàwé ẹn ayọ̀ká mú hmm. fún ẹ̀sìn hmm. pé lórí gbogbo ẹ̀ fún mi pé hmm. pé agbọ́dọ̀ ní bíbá yìí. máa pè é ní sùúrù. Ah. Ah. ẹ ló barrister Wuyi ṣé wà lẹ́ ń wú ìṣá wọ́n rí lizzy láti ọjọ́ yìí ẹ wá wò wípé kẹ́ ẹ wá wo bàbá tẹ́ ẹ fi mọ́tò pa ọmọ ẹ̀ no kò make sense o ṣé ẹ mọ̀ pé èmi oníwàhálà ni mí bọ̀ mo kàn rárá ń bá yín fi sùúrù mo fi ń ṣe é tí ẹ bá wá rí dádì ní ọ̀la ah mi ò ní take it easy pẹ̀lú yín o ẹ tètè mọ bẹ́ẹ̀ ṣe máa wá rí wọn ní ọ̀la kò gbọ́dọ̀ kọjá ọ̀la o ṣé ẹ ti gbọ́ ẹ jọ nítorí ọlọ́run kò gbọ́dọ̀ kọjá ọ̀la ẹ ṣe because ẹ mọ bọ́ ṣe ń fìhùn bíbà ẹ mọ condition tó wà kí lẹ oh oh oh eh, eh. ó bẹ́tà ó bẹ́tà màmá retí ń lọ́la ẹ jọ ẹ má jẹ́ kó kọjá ọ̀la ẹ ṣe. that is it yeah good daddy tó bá torí pé òun jẹ́ amòfin èmi á jẹ́ kọ́mọ̀ wípé àmọ́ yá amòfin tó jẹ́ pé wọ́n máa ń kú sẹ́wọ̀n nítorí pé àwa náà dá òfin máa mòfin èmi náà gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n pẹ́ mo kàwé. Hmm mo dẹ̀ gbòye. bẹ́ẹ̀ni. mo dẹ̀ mọ òfin. ó yé mi. màá jẹ́ kọ́mọ̀ pé ó nìkan kọ́ lọ́mọ̀fin. ẹ wo ariwo yín nǹkan tiẹ̀ ti pọ̀jù ariwo tẹ́ ń pa gan ẹ lè fi fún dádì la hypertension tẹ́ kàn fẹ́ fún tẹ́ ń fẹ́ fún ṣáriwo ló fẹ́ sọ gbogbo eléyìí ni nǹkan tó yẹ kẹ́ ẹ rán ẹ̀ ní rán. láìwọlá dádì láìwọlá ẹ ṣáfi sùúrù ṣe o. dádì ó ti tó. ẹ sùúrù ṣe. ó ti tó. ó ti dà. ó ti pè mí. àyànká wọ́n ti náà máa wá lọ́la ẹ ní sùúrù dádì ṣe ti gbọ́. ayọ̀ká dádì ọlọ́run máa gba gbogbo ògbó a máa máa fàdúrà ọmọ ọmọ ọmọ kan tó kù lọ́wọ́. nǹkan kò tiẹ̀ ní ṣe. ẹ ní ayọ̀ká hmm? wàá gbéra sí i hmm. wàá gba hospital lọ wàá lọ bá mi gbọ́ ara bíọ́lá o tún ṣe rí. kò sí wàhálà. bóyá kò pè mí tó bá ti dé rẹ̀ kó tún fi bá. kò sí wàhálà máa lọ wò. ah Hmm. dádì ó ti tó. security ẹ jọ̀ọ́ ẹ ti ẹ wágbọ̀n tí mo fẹ́ sọ ẹ jọ̀ọ́ security ẹ jọ̀ọ́ ẹ ti ẹ ẹ jọ̀ọ́ ẹ bọ́ta sà ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. sista ẹ jọ̀ọ́ ẹ wá. ṣé ẹni tó nílé ilẹ̀ ń béèrè. bẹ́ẹ̀ni sá. bọ̀dá aṣọlá. bẹ́ẹ̀ni. Ah, bọ̀dá aṣọlá ti relocate. Ah, lọ síbo. Ah, bọ́ọ̀nù mi fẹ́ mọ ibi tán lọ mo léèyàn ti relocate mo mọ bí mo ibẹ̀ ṣe ń wo igan àwọn àbúrò wọn ti já mi tán pé ilé yìí wọ́n ti ta o wọ́n ti ta bó ṣe wà yẹn àwọn àbúrò náà máa tó kú hùn bẹ́ẹ̀ onígbèsè ni bọ̀dá yẹn o àwọn èèyàn máa kàn ń wá wọn wálé lóríṣiríṣi ni ẹ wò wọ́n ti gbéra o wọ́n ti jápa. ah broda ìjọ ẹ má bínú o mr aṣọlá ọ̀nàyíngà ni mò ń sọ ah. tán. Ah, mr ah. aṣọlá Baba Wale, Baba fìfẹ́ hàn mí wọ́n ti sá lọ wọ́n ti sá lọ. broda ejò ejò ejò ń bu náà lọ ń bu náà relocate ń bu náà sá lọ ejò. ẹ̀fọn ni o mo ní pé èèyàn sá lọ ẹ̀ ń béèrè pé ibi tán kó lọ ṣé mo mọ ibi tán kó lọ ni ọlá yìí pé mo kàn rí yín pé ojú yín ṣe kinní jẹ mo kàn ní pé kí n gbé yín débẹ̀ lásán ni o. òun gbọ́ bàbá wa o kábíyèsí wa ìdùnmàrè wa bá wa táyé ṣe o bàbá wa o jẹ́ káyé yìí rojú. aláwòye wàá ṣe bí ọkùnrin ni you have to be strong for your wife. miscarriage ò kí ń ṣe nǹkan tó easy for obìnrin but tí wọ́n bá ń ṣe báyìí báwo ló ṣe fẹ́ kó ń ṣe ìwọ ni wàá máa comfort ẹ bó ṣe wà yẹn bí wọ́n ṣe ń ṣe yìí tó bá délé báwo ló ṣe fẹ́ ṣe kí ló fẹ́ bá a sọ tí wọ́n bá ti ń ṣe báyìí you just have to be strong for that woman okay. Jai. Yes. Ṣáwa nìkan la wá sílé hmm. eh, eh, This is the third time tí ìyàwó mi máa ní miscarriage. Wọ́n bí mi ní ó yẹ kí mi náà bímọ. Ìwọ náà bí ti òye. Nígbà tọ́lọ́run bá fẹ́, ọlọ́run ò kí ń ṣe mistake. Wọ́n máa ní gbogbo nǹkan lọ́lọ́run lè àwọn nǹkan kan wà tí ọlọ́run ò lè ṣe ọlọ́run ò lè ṣàbòsí kò lè ṣàṣìṣe ọlọ́run kì í ṣe mistake at his own time ó máa fún yín lọ́mọ ohun tó gbà yẹn lọ́wọ́ yín á fún yín ní mi rọ̀pò èyí tẹ́ máa bí tó máa dúró tì yín but the most important thing right now is for you to be strong for that woman. I will. Ó ṣe gan-an. Báwo ni ọ̀rọ̀ titi Ṣọlá? Ṣọlá. Ṣé lọ́rọ̀ Ṣọlá ń kọ mí lóminú? Gbogbo bí mo ṣe ń wa Ṣọlá, ṣe ló ń hàn bíi pé Ṣọlá ń sá fún mi ni. sorry. Sorry. Hello, Bímpé. Hello, sir. ẹ má bínú sir mo ti try lati pè yín ní ọ̀sán títí kò wá reachable. ọ oh, má bínú mo lọ síbi kan tí network ò dá ń bẹ ni. yes sir mo ní nǹkan tí mo fẹ́ sọ fún yín ni sir. Oh, what's that. mo lọ sí àdúgbò àwọn Mr. Shola, mo lọ fi mú fílẹ̀ ń bẹ̀. but <laughs> mo realize wípé Mr. Shola ti relocate sir. wọ́n sọ fún ẹ pé relocate ń ló relocate lọ. I don't know bọ́ <laughs> bí gbogbo bẹ̀yẹn ṣe rí bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n tí nọ́mbà wọn ò lọ yẹn ó jọ bíi pé Mr. Ṣọlá ti sá lọ sá. Ṣọlá eh, ti gbowó ìjọba sá lọ. Ṣọlá eh! ti kó wa mi. Ṣọlá dáràn sí mi lọ́rùn. No! Never! A ò ní gbà! A máa gbẹ̀sẹ̀ ni! A máa gbẹ̀sẹ̀ ni! Ẹnìkan ò lè fi mọ́tò gba ọmọ. Kọ́ bá fún fẹ́ mu jẹgbẹ́. Kò bọ̀ síbù kò bọ̀ síbù à lè gbà. A máa lọ kọ́ọ̀tù ní kọ́ọ̀tù lọ́mọ bá bẹ ẹjọ́ yìí. Dádì kọ́ọ̀tù yìí. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ torí à ń bẹ̀ náà ni. Torí Ọlọ́run mi ò lè mọ̀ mọ̀ fi mọ́tò bọ́mọ ọmọ yín it was a mistake. stand again kí ló jẹ́ mistake. ti kóòtù bọ̀ ṣọ̀rẹ́ akọ́nbẹ́yìn tó dáadé ẹ wo iná mo ní jọyìn àmọ̀pá ṣẹ̀yìn a dẹ̀ fi ọlọ́run ẹlẹ́dàá bẹ̀yìn ọlọ́run arọ́ yín lójú àwa náà bá ṣe wáyé àjù ọmọ yín lọ iná ọmọ ò ní jọyìn mọ́ ẹ ní fojú sunkún àwọn ọmọ tó kù ẹ jọ ń dúró lọ èyí tó wà lọ́sítítù ọlọ́run àjẹkára ẹ̀ yá dáàdi ẹ jọ ṣe èmi ni mo ní ìṣòro kan èmi lọ̀rẹ́ mi ń bọ̀ wá ràn lọ́wọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀ a kàn bẹ̀yìn lórúkọ Ọlọ́run pé kẹ́ ẹ jọ ẹ jọ Mr. Láyé ẹ jọ ẹ jọ. ẹ má dáa tọ́ tèmi o àlọ́bí ọlọ́run kankan ẹ fọlọ́run lẹ̀. dádì ẹ wò mí dáadáa tí dádì bá gbà èmi Láyéwọlá o èmi Láyéwọlá mi ò ní gbà èmi láyé ò ní gbà tí dádì ò bá rówó pe lọ́ọ̀yà láyé ò jẹ gbèsè láti fi ṣẹjọ́ gbèsè fi ṣẹjọ́ tá bá ti wí ní kéèsì àwa náà ti mọ̀ pé a sanwó gbèsè tá a fi ṣẹjọ́ ẹ gbẹgbẹrẹ aláìsẹ́ni pẹ̀lú pé kọ́ ló máa bá wa ta. Mr. Lai Mr. Lai ẹ̀yin náà wò tá a bá ṣẹjọ́ ìyẹn ò ní kẹ́ni tó ti kú padà wá ah. ẹ kàn jọ nítorí Ọlọ́run ṣẹ́ rí tẹ́ bá mú wa lọ court ẹ jàre gbóhùn kan tẹ́ fẹ́ ṣe fún wa ẹ jàre ṣùgbọ́n ṣé yẹn máa da ẹni tó ti kú. ẹ wo fìyẹlẹ fìyẹlẹ dadi ẹ jọlọ Ọlọ́run ẹ jọ dáadáa máa pe agbára yóò gbà bẹ́ẹ̀ mi yóò gbé láti ṣe ẹjọ́ yìí ẹ fi dá mi ẹ fi dá mi ẹ fi dá mi ààrẹ ẹni kọ̀ọ̀kan lè gbà kọ́kọ́ pa wọn lọ́mọ bẹ́ẹ̀ àwọn eléyìí olú ọ ọ ọ ìka burúkú ni wọn ìka ni wọn náà ọmọ ẹ̀fọwọ́ lágbára lókun ni láti kò dáa ọdún di ọmọ méjì ìkọ́ wà lọ́sibítù ní ìsìn báyìí ike titi ike titi. ayé mi o kí ló ṣẹlẹ̀. Ah, dáàdì mi ò láti kú. kí ló wí kí ló wí. láti kú. Ah! Ah! ó ti ẹ̀ ti dà bẹ́ẹ̀ ó ti dà. bíọ́lá ṣe kí bíọ́lá náà tún ti kú. Eh! ọmọ méjì ọmọ méjì eh? láàkánná láàkánná tó dẹ̀ bẹ́bẹ̀ owó alájọ kò sí ọ bẹ́bẹ̀ ọmọ méjì náà kan náà. dadi méjì méjì yẹ yẹ yẹ. ẹ wo èèyàn lè fi mọ́tò pa odindi ọmọ méjì káwọn sọ pé ká máa gbẹ̀bẹ̀ rẹ̀ ẹ wo ọ́fíìsà ọkùnrin yìí ẹranko tí mò ń wọ yìí. Mr. rasul. ẹ ọsọmọgbè má dá tí ẹ sí má jẹ kí mo jẹ o ẹ wọ ọfíìsà a ní ẹranko yìí. calm down. mo ní calm down a ní ẹranko tí mo sọ yìí ó gbọ́dọ̀ di ẹsẹ̀ tó sẹ́ ó gbọ́dọ̀ di ẹsẹ̀ tó sẹ́. ẹ wo kóòtù bàbá adé yìí o àwa ẹbí ṣe fẹ́ láti ṣe ẹjọ́ a láti ṣe ẹjọ́ àbíkílẹ̀ ni mo wí. exactly ẹ̀dẹ̀ ah, ah. kóòtù ni this is a murder case. yes we are going to court. dadi dadi kò ń ṣe murder kò mọ̀ can you prove it? can you prove it. ó yẹ ká ti pàdánù ó Oh, ká ó yẹ ká ọ̀nà ti pàdánù ah, ká ti no. Ah, láì láì láì láì ah, ah we can't take law into our own hands. no no no no ìjọba máa ṣe yẹn ìjọba máa ṣe bó bá ṣe tó. dadi ẹ wò mí ò mi o fẹ́ sọ nǹkan kan ibi tẹ́ ẹ rò pé mo ti máa sọ̀rọ̀ mi o ni sogo ń bẹ̀ ẹ jẹ́ ká máa bá a lọ. <laughs> Oh, sẹ́tù um, eh? kí ni sẹ́tù kọ́ sẹ́tù ni we are going to court. ọ̀rọ̀ yín ti yé mi ẹ má worry a máa take gbogbo necessary steps gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́. and there will be justice. there will be justice. ọmọ dání bàbá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí. devil incarnate that ọ̀dájú burúkú ọ̀dájú burúkú devil incarnate. ọlọ́pàá ní court. ah odidi ọmọ méjì. Hi, darling. Ah, pẹ̀lẹ́ Tom. Báwo Talk to me, darling. Oh, no, down. Mo dà. Ọlá i I'm in a mess. And I, I, I don't know how to get out of this. My darling, please talk to me. ọtí fún mi ní ultimatum sixty days ultimatum sixty days náà fún mi pé kí n dá owó three fifty million as in wait tàbí kí n parí just just sixty days láti refund three hundred and fifty million naira how is that even possible Bulati irú eré wo la fẹ́ sá Bulati fẹ́ rí. ní option kejì tán fún mi Can deliver Can she share ní sixty days mo she will construction in sixty days But dẹ̀ rántí pé mo ṣe láìpẹ́ pé two hundred and fifty million mo fún Ṣọlá nínú owó yẹn so gbogbo ibi tí mo lè wá Ṣọlá sí mo ti wá lọ́bẹ̀ mi ò mi ò rí Ṣọlá nǹkan tí mo fẹ́ ṣe gbọ́ngàn kò wọ́n yé mi. kí kí la fẹ́ báwo la ṣe fẹ́ three hundred fifty million naira. mi mọ bí mo bá tí mò ń bọ̀ mo ṣe àwọn foríro nǹkan tí mo lè ṣe sọ ilẹ̀ wa tó wà ní ìbàfọ̀ hmm. ilẹ̀ yẹn mú. no no please, please don't go there ilẹ̀. ṣé o understand nǹkan tí mo sọ yóò ah. mọ gravity nǹkan tó wà nílẹ̀. Ah kí wọ́n kí n ṣe bí irú yẹn kí n ṣe bí pé kábẹ́ẹ̀ sí mọ́lẹ̀. sọ́kọ́tà fẹ́ dá sí i. káwọn ta properties wa. ilẹ̀ thirteen acres ni so mo pe mo kàn ah stop wo iṣẹ́ tó ń ṣe. bóyá lè ta building yẹn. ká tún ta sí tábà bẹ̀rẹ̀ sí máa ta gbogbo kíní wọn wọn ò ní ra gidi because wọ́n máa mọ̀ pa wá eh, desperate. ẹ kò sẹ́yìn wọn kò kò kò sọ́kọ́ ta fẹ́ dá sí wọn ò lè ra gidi náà gbogbo iye ta fẹ́ ta mo kò lè kà náà. exactly mọ́tò tá a ṣẹ̀ṣẹ̀ a máa lo èmi à fi mọ́tò yẹn lọ èmi àti a máa lo mọ́tò tọ̀dọ̀ ẹ̀ yẹn ọmọ pé ọmọ ètò àti jẹ́ ọ̀dọ̀ That car again? Yes, it has to go. Ah, hey! And all of this, all of these things, thing, tá n kó jọ yìí kò sí kan tó ká three fifty million náà. Ó dẹ̀ mọ̀ pé mi àti ò lè ní access cash ń sìn. Ó mọ̀. ìgbà tí mo then mi mo bá ṣe máa sọ fún ìyàwó yìí wọ́n ti ti ọkọ ẹ̀ mọ́lẹ̀ o again wọ́n ní pé nígbà tá a lọ bẹ bàbá yẹn tá a délé wọn ibẹ̀ la tí wọ́n fi tí wọ́n fi sọ pé ọmọ kejì náà ti kú ọmọ kejì ti kú mi mi mo fẹ́ ṣe. Ah. ọlọ́run wá àbátẹ̀yàn jẹ́ àbátẹ̀yàn jẹ́ why is all this happening? Why this is too much this burden is too much for us to bear. wáyé tó ṣe jẹ́ pé nígbà tí oh, olówó olówó dé tá a lè fọwọ́ kọ́wọ́ mọ́ olè lè wá lọ wá ní ah. tàìmì yìí gọ̀gọ̀gọ̀gọ̀ torí mi ò understand la máa ṣe kí la máa ṣe ọlọ́mọ ẹ̀ka yẹ yí ọ̀wọ́ ọlọ́mọ ẹ̀ka yẹ pé wà lólówó àtijọ́ ah, ó ti rí jẹ kò rí jẹ mọ́ kò ní jẹ́ tiwa. Ah, God. What do do? What do do? What do do? Ẹ̀rọ mo ṣe pé lọ́ọ̀yà olè pé ìyàwó ẹ̀ kò mọ ló wàá ṣe bá sọ. Ẹ̀rọ tó ń kí mọ́ ọkọ kọ́ bí ìyàwó fi ṣe. Oh. Jesus Christ. Jesus Christ. ọpẹ́lọpẹ́ máa nà ọlọ́pàá yẹn lára mi more than an hour ni máa yẹn fi ń bẹ àwọn family yẹn wípé kí wọ́n lè agree ká settle out of court mi ò ríru nice officer bẹ́ẹ̀ rí wọ́n máa ṣe o wọ́n ṣe gan-an olúwa bá mi ṣe nínú iṣẹ́ tiwọn náà. mi ò ọ̀dọ̀ ah. àti ìrìnyànjú tán but i'm hopeful màá ríyanjú a máa lọ rí olórí ẹbí wọn lọ́la bóyá tìyẹn bá bá wọn sọ̀rọ̀ wọn á lè agree ká lè settle out of court. wọ́n hmm. jẹ́ kó gbọ́ ah, ọ wọ́n jẹ́ kó gbà ọ báwo dé wá ní the other guy tó ń ṣagídí yẹn. Ah. ìyẹn má wàá bẹ́ẹ̀ o very stubborn man. àfiwé ìgbà tá a bá sọ pé òun ni èṣù kò dé máa wo ọmọ àbúrò máa yìí mo wá rò ó pé tó bá jẹ́ pé òun gan-an ló ní àwọn ohun tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ sí a máa bẹ orí mi sílẹ̀ lọ́jọ́ yẹn máa. ọlọ́run á jù lọ ọlọ́run á fi àdúró báyìí ọlọ́run á fi hàn ọlọ́run á gba gbogbo ògo. Ah. Ah, Bẹ́ẹ̀ ṣọ́rọ̀ tó wà lẹ́yìn ọ̀tọ̀rọ̀ nù. Shoko kò tó nǹkan tó please sit. No, I'm fine, sir. Sit. Thank you, sir. Okay, take a look at me. Virtually everything that I've worked for is going down the drain, right in my face. ká ní tó soften my mind, and I want to say to you now that I'm very sorry that I didn't listen to you. Oh, one mi nípa ṣọlá èmi ni mi o gbọ́ I'm sorry. everything will come back to normal. Hmm. And um, me blame me. We ẹ yield to my advice because ẹ can í sábà go wrong. Ah. You are a very hardworking man, sir, and I believe in you. Thank you, Bimpe. You're welcome, sir. Um, about the staff, mo ti gather àwọn owó tó wà nílẹ̀, fi sanwó àwọn junior staff, but um, àwọn senior staff ne on February púpọ̀ ni wọ́n ní àwọn fẹ́ lọ ni so at present èèyàn mẹ́fà ti resign. èèyàn mẹ́fà resign. Yes, sir. ìgbà ìpọ́njú láàmú rẹ̀. Do you blame them? No, I don't, sir. I do not too. <sighs> Jesus Christ. Thank you, Bimbe. You may leave now. Right, sir. Uh, Thanks. Um, but, sir, uh, you need to cheer up because this is not you. Mm. Thank you. Welcome, sir. Bimbe. Yes, sir. God bless you. Amen, sir. Thank you. Ìwọ ló mọ ìbẹ̀rẹ̀ ayé wa ọba ìbẹ̀rẹ̀ àtòpin ìwọ ló mọ ìbẹ̀rẹ̀ ayé wa. Jesus Christ. Jesus Christ, what is happening to me exactly? What is wrong with me? going to school. Mm-hmm. ẹ ti ṣe tán ó dáa ẹ fojú sí nǹkan tí àwọn olùkọ́ bá ń kọ́ yín kẹ́dẹ̀ máa jà o. mi ò gbọ́ kí ló sọ láti délé mi fẹ́ fojú sí táwọn olùkọ́ bá ń kọ́ yín ṣé ẹ ti gbọ́. dọ́dẹ ẹ má gbàgbé ìkan tẹ rà fún wọn. mi ò ní gbàgbé màá tó bá ti dọ́ màá fún yàrá yín kó bá yín rà. Ọlọ́run máa pèsè fún mi. Àmín Jésù. Àmín. Àmín o. Hey, Pastor Daddy ẹ̀. Mm? Time to go to school. School time. We are running late. Okay, I'm sorry, drop it. Kí mọ́tò kan? Okay, okay. All right. Èdùmàrè gbà mí o gbà mí. má jẹ́ ń tẹ́kù kẹ́yìn ẹran. má jẹ́ wà nínú ìṣẹ́ kí n pìtàn. Okay, so let's go. Yes, darling. Daddy, kí ló daddy? Uh, daddy is happy. Okay, daddy has just been thinking about the best kind of toy to buy for you. Daddy fẹ́ ra beautiful present for me. So daddy wá wò pay. which one should I buy Which one should I buy? Should I buy Spider-Man? Should I buy a uh, Power Ranger? That's all, okay? So daddy is happy. Say daddy is happy. Daddy is happy. Yes, say daddy is happy again. Daddy is happy. Yes, daddy is always happy. ẹlẹ́ṣẹ̀ láṣẹ ẹ jọ̀wọ́ ẹ forí jì wá o. wá bójú àánú rẹ wò wá ò bàbá ìyá yìí pọ̀ lápọ̀jù ó pọ̀ ó pọ̀. yẹ ká gbà lè máa yí ó yẹ kí àwa gẹ́gẹ́ fi mọ́tò padà nù àbí. bẹ́ẹ̀ni. mo ah, ah. má ṣe bẹ́ẹ̀ mo mọ̀ pé aláwọ̀ ló ń kan yín. Mr. Aloyinmola ẹ ní sùúrù ẹ má bínú. ẹ wo ẹbí olórí burúkú olè ń bẹ kán má bínú ẹni tó yẹ ká pa lẹ́sẹ̀kẹsẹ̀ káwọn ẹbí ẹ̀ náà lè mọ bó ṣe ń rí lára ẹ wá ní ká má bínú irú ẹ̀bẹ̀ wo nìyẹn. láìwọlá àyọká ẹ̀dá kan ṣe sùúrù please i thank you mo mọ bó tèmi náà lè ṣe àmọ́ ohun tó bàjẹ́ ti bàjẹ́ o kò sí àtúnṣe kankan fún mọ́ ẹgbẹ́ ká fọ̀rọ̀ mọ́ lọ́hùn ká gbà fọ́lọ́hùn ẹgbẹ́ gbà fọ́lọ́hùn. dájú hmm. àgbà mi tọ́ lórí rẹ̀ inú mi dùn pé mo bá yín fámìlì yìí sọ̀rọ̀ ẹ̀ lè gbọ́ sí mi lẹ́nu àmì rí irú eléyìí mọ́ àmì ọlọ́run àdébà wò ó ọmọ tó kọ ayé jèrè. àmín o àmín àmín. and um, àwa náà ro àforíkunrí à ń wò bóyá pé DPO pé ká compensate àwọn family. bí owó. owó. fine fine that's fine. owó. Um, bílò la wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà tá a forí kò we are looking in the region of um, seven million naira. ẹni pé seven million ọmọ méjì ah, ẹ bá fún one five. ah no no no no no no no no ah ah seven million naira kéré náà o ó kéré seven million owó kí nìyẹn. seven million is it for garri is it for eba abi na for gugura nipa. ẹ wo. what do you mean. ẹ wo fifty million naira làwa máa gbà mí báyìí yes. fifty million naira ó pọ̀. kò pọ̀ kò pọ̀ ọmọ méjì ẹyọ kan la fi ṣe yẹn a sọ pé owó ọmọ kan yẹn wa fi ṣe owó ọmọ méjì lẹ́ẹ̀kan náà ni ẹ̀ twenty million. barrister daddy. twenty million. twenty million twenty million tá a sọ náà nípa ẹ ẹni tá a tún rí ẹ gẹgẹgẹgẹ gan wá sọ pé ẹ fẹ́ fi twelve million àbẹ̀bẹ̀ rẹ ó ń da gẹ́gẹ́ sí níbo ló wà. ẹ fún mi two minutes. kí ló fẹ́ ṣe àgbà bẹ́ẹ̀ mú twenty million ẹ kò ṣe rí mi twenty million àtàkùn consigo. Ah, ah, ah okay. Uh, a san twenty million yẹn but ó ní nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé màá kọ́kọ́ transfer ten million sọ́wọ́n family ní mi then um, the other ten million bóyá be a month after yeah we bóyá be end of next month uh, balance ẹ̀ up. Bẹ́ẹ̀ni, ṣe fara mọ́ nǹkan tí mo sọ yẹn. Kò burú. Ẹyin, ayé ńgbà tẹ́ ti gbà pé ẹ fẹ́ ṣe ten million naira ní ìsìn báyìí, ẹ fẹ́ tori sí, èmi àfún ní àkáǹtì nọ́mbà tèmi. Torí kí ni? Ọ̀dọ̀ mi lẹ máa ṣe sí jàre. Èmi náà dà, bọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Ọkùnrin wo? bẹ̀rẹ̀ ayé wa. mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ẹjọ́ báwo ló yẹ ṣẹlẹ̀ gangan náà báwo ló yẹ ṣẹlẹ̀ ẹ ọlọ́run ọlọ́run mo ti dáràn ọlọ́run ṣàánú mi o ọlọ́run má jẹ́ dáràn o. mo ti wà lọ́nà mo ń bọ̀ báyìí irú wàhálà wo leléyìí torí ọlọ́run irú wàhálà wo leléyìí ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń ṣàánú mi o mo ń ṣàánú mi o ń ṣàánú mi o. gbà wá lọ́wọ́ ogun tá ò fojú rí. ó ti kú ó ti kú ó ti kú. Ah! ẹgbẹ́ bá mi dìbò látàkùn ní ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀. 啊 jẹ́ ń tẹ́kùn kẹ́yìn jẹ́ wà nínú ìṣẹ́ kí n pìtàn ọ̀rọ̀. Ojú ẹ̀rẹ̀ pa mí o, Èdùmàrè jọ̀wọ́. Ara tí ó pa mí lẹ́kún. Ara tí ó bà nú mi jẹ́. Ara ẹ̀ tí ó gbomi jẹ́ lójú mi máa fi mí dá mi ò fẹ́ ara ire. ara ire ara ire o ni kò fi mí dábàá mi o. ara ire. mo rawọ́ ẹ̀bẹ̀ sí i ara ire. jẹ́ṣẹ̀ láṣẹ̀ ẹ jọ̀wọ́ ẹ foríjì wá o. wá bójú àánú rẹ wò wá ò bá ìyá yìí pọ̀ lápọ̀jù ó pọ̀ ó pọ̀. ẹ ló jayé nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí ti ń pọ̀ jù lójú tó kò fẹ́ look ordinary mọ́ ó ti fẹ́ máa dàbí ìgbà tí ọba sọ wípé ayé ń ṣèyàn I don't understand èmi máa suggest pé ká bọ́ síta ká súnmọ́ àwọn èèyàn tí a mọ̀ wípé wọ́n súnmọ́ lọ́hùn jù wá tá a lè fọwọ́ lọ kí ni ìtì ń pọ̀ jù kó má jẹ́ pé nǹkan tó máa gbẹ̀mí wa ló ti wọlé tó wà wáyé ọ̀làwà òkè. ní orúkọ jésù kristi olúwa àdúrà. àmín àmín àmín lórúkọ jésù. <sighs> ṣé ọlọ́run bí a ṣe ń gbàdúrà yẹn lọ ẹ̀mí mọ́ fi ń yé mi wípé àwọn ìyàwó yín ti ṣẹ̀ sí èèyàn kan tí ẹni náà dẹ̀ ti fi ìtara gégùn fún ìdílé yín èyí ni ó ń fa ogun tí ẹ̀ ń là kọjá ìbá wa dáa kẹ́ lọ tẹ àwọn ìyàwó yín nínú kí wọ́n ru ẹni tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ sí ọ̀dọ̀ ẹ wá gbọ́ o gbogbo ẹ̀ṣẹ̀ ló ní ìdáríjì ní ọ̀dọ̀ Ọlọ́run yàtọ̀ sí ìṣòro ìdí sí ẹ̀gbẹ́ èmi mi ò ṣe èèyàn kankan o ní kíkí kí n tún mọ nǹkan tó ń sọ yìí ṣé èèyàn kankan sọ nǹkan fún ẹ ni àbí kí ló fa irú question báyìí. látọ̀ ń dání ẹni kankan sọ nǹkan kan fún mi o ṣùgbọ́n mo fẹ́ kó o dáadáa kó o inú ọkàn ẹ wò ṣé kìí ṣe pé rude kan bóyá deliberately or not mo fẹ́ kó o rò dáadáa. but you know me now i'm not saucy. Me, me, me. I'm my darling kí ló ó máa ní nǹkan tó bí gbogbo nǹkan tó ń bí mi yìí now. nǹkan bí. so what is it talk to me kí ló ń ṣẹlẹ̀. mi àti ọláwùmí àjọ jókòó àrò pé kí ló ń ṣẹlẹ̀ sí fámílì àwọn méjèèjì lẹ́nu mẹ́ta yìí hmm. bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ táwọn náà sọ wọ́n á sọ̀rọ̀ wòlíì kan fún wa wòlíì yẹn nítòótọ́ ẹni àmì òróró ọlọ́run àwọn mẹ́sẹ̀jì ká tó débẹ̀ nǹkan tó sọ fún wa ń pa ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o wòlíì ní pé ìwọ ọlá tó ìyàwó mi àti ṣayọ̀ ọ̀rẹ́ ìyàwó wuyì ẹ̀yin méjèèjì ṣe èèyàn kan wòlíì ló wípé wòlíì yẹn sọ bó ṣe sound sí mi ó ní bí pé ìsọ̀rọ̀ òdì sí ènìyàn ó ní ìdáríjì ṣùgbọ́n ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ wòlíì ní nǹkan tó ń ṣe ìdílé àwa méjèèjì àárín wa àti ṣayọ̀ ló wà pé hmm. ẹ ṣe ẹ ṣe ọkọ. wọ́n sọ pé mi àti tó ń ṣèyàn kan. nǹkan tí mo lè sọ nìyẹn. òbí èmi ò ṣèyàn kankan o mi ò ṣe anybody mi wá lè sọ bóyá tó ń ṣèyàn I can't say mi ò ṣèyàn. darling. want you to think deeply. Wò lè ṣọ́ọ̀bù nǹkan tó sọ. Èmi náà ṣú nǹkan tí mò ń sọ. Mi ò ṣe yan. Tàwa ló lè gégùn fún wa. Ègún? Yes. Wòlíì ni wọ́n gégùn fún ìdílé couples méjèèjì òun ló fa problems tá à ń là kọjá. olúwa ṣọ̀rọ̀ níwájú ọlọ́run tí a kò gbọdọ̀ pè jẹ́ rere ẹ̀mí mọ́ fi ń yé mi wípé ò bá dákẹ́ tètè ru ẹni tí ẹ ṣe tẹ̀rù pó lè gégùn fún wọn. mo ti tẹ̀yàwó mi nínú dáadáa ó lóun ò ṣe kankan ìyàwó mi náà lóun ò ṣe àṣẹ nìkan ah Olua. holy saint michael ṣé ọlọ́run ṣé ọlọ́run ọlọ́run tí mò ń sìn kò kí n pa irọ́ to mímọ́ tó dẹ̀ ń bá mi ṣiṣẹ́ kò kí n pa irọ́ ìbá da kẹ́tètè ro kẹ́tètè wá bẹ́ẹ̀ ṣe máa lọ tọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ṣe gbogbo ilé ìtẹ́ rí ó kéré gan-an wàhálà àti ìdààmú tó sì wà ní iwájú ó pọ̀ ju ìtẹ̀tí rí lọ ah. ẹ̀mí mímọ́ tí wàá fi ń yé mi wípé ẹni àmì òru ọlọ́run lẹ̀ṣẹ̀ Ben, ni òjíṣẹ́ ọlọ́run. ohun tó rí ni lára. ṣòfẹ́ gbọ́ ó lè fẹ́ hùwà pásítọ̀ tó jẹ́ o ó lè fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ dúdú fún ẹ tó máa fẹ́ mú ẹ yí ọ̀pọ̀ ẹ padà má dá lóhùn irọ́ ló ń pa ètè lásán ni yíjú padà fún ṣé kí ni fún un gbogbo bá ṣe sọ bẹ́ẹ̀ ni kò ṣe ṣe tó ń wà gbélé gbọ́. níbo láyé yìí wá ń lọ o ayé yìí máa dorí kodò ìwà ìbàjẹ́ máa gbáyé kan o ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ṣe là ló ń kan. pásọ fẹ́rẹ̀ kù mí o ẹ gbà mí o ẹ gbà mí o pásọ ti dẹ́kun mí o pásọ ti dẹ́kun mí o ẹ gbà o. nù ó ṣe tí rẹ ó ṣe wá sọ tó sì jẹ́ pé ilẹ̀ ń wàásù fún wa. ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ẹ wò mí ọbí kan sọ́dọ̀ ẹ̀ wọ́n jẹ́ jẹ́ máa wọ́n. lórí olùpamọ́ Pastor, the man did not attempt to rape you ó lè jẹ́ kí n go to that extent. ó jẹ́ kí n ṣe ní àmì òróró. ó jẹ́ kí n ṣe èèyàn lóhun. I'm sorry. You are sorry. ẹ padú irọ́ yẹn mọ́ èèyàn lọ́hùn. Ah. ìkà ni wọ́n mọ́bìnrin yìí o ẹni téèyàn sá fún ni wọ́n mọ́bìnrin yìí o. Ah, mo jẹ gbèsè mo ṣe ní àmì òróró. níbo láyé yìí wá ń lọ o. ọmọbìnrin jẹ́ kí n ṣe ní àmì òróró. ayé yìí máa ń ah. kodo ìwà ìbàjẹ́ máa gbáyé kan o ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ṣe náà ló ń pọ́n olúwa ti ṣe àyẹ̀ṣe my friend pastor. ẹjọ́ ẹni náà kọ́ ṣayọ̀ ni ṣayọ̀ ló gbé problem ẹ̀ wá bá mi tó ṣàlàyé fún mi pé pásítọ̀ káwọn pẹ̀lú boyfriend ó dẹ̀ wọ́n pé the way out náà ni káwá bá máa implicate pastor so that pastor in law saw anything for Koe. I did it out of true friendship. You know I love Shaya so... Ooh. wọ́n pàdé àkópọ̀ pẹ̀lú ṣayọ escape ìwọ ìyàwó tèmi escape ó dẹ̀ participate in nǹkan participate in irú nǹkan i'm sorry. you're sorry. ẹni kọ́ ni wàá bẹ̀rẹ̀ ọgbọ́n nǹkan tí wọ́n lè yẹn sọ ó máa ń dèjẹ́ fún gbogbo wa ni o àtọkọ ṣayọ àti ṣayọ àti wá àti ní wípé a ní láti lọ bẹ pásítọ̀. mo ti ṣetán because. do you know what you've done. ọkọ tèmi kò balẹ̀ ẹ dẹ̀ jẹ́ káwa náà wá lọ́wọ́ sí ètè tẹ̀yìn. wo bí Wuyì ṣe bó ṣe dúró lórí pé pásítọ̀ gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. I'm sorry. ṣó sọ alẹ́ ẹ̀yìn torí ọ̀rẹ́ mi ń lo ọ̀kan ẹ̀ sọ fún ẹ alẹ́ ẹ̀yìn ìwọ náà máa lè ọ̀rẹ́ ẹ̀ àbí. mi mi mi mọ mi tiẹ̀ mi bọ́dà ti béèrè lọ́wọ́ ẹ̀ mo kò fẹ́ help ẹ ní mi fẹ́ kó kó problem nílé ọkọ ẹ ohun tó rí ni la fi yangàn bàbá wa o kábíyèsí wa Èdùmàrè wa. ẹ̀wọ̀n ọdún márùn-ún lẹ́yìn méjèèjì mú mi lọ lọ́dún náà lọ iṣẹ́ èṣù èṣù ló irú iṣẹ́ èṣù ni. lórí nǹkan tí mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀. mo méjì o ẹ̀yin lè ń sọ báyìí èṣù lágbára kò ní gbàlà kí pásítọ̀ kan kan dáríjì wọn gbogbo bí táwọn lọ náà náà sọ pé a ti ṣòdì sí ẹ̀mí mímọ́ Ọlọ́run ká lọ bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ súre fún wa ẹ ẹ má bínú you disgraced me ah. you embarrassed me ìṣojú àwọn ọmọ ọjọ́ ìṣojú àwọn èèyàn ẹ fojú mi ráre. lórí nǹkan tí mi ìwọ wá tí mi ì àtẹ̀yìn ọkọ náà especially ẹ̀yin. Brother Wee, Brother Wee, you did not give me a listening ear. Why? Why ẹ tiẹ̀ kẹ̀ tiẹ̀ wò pé kí n sọ tẹnu mi náà? Ẹ ń lérí ni lọ́jọ́ yẹn, Brother Wuyi. Ẹ ń lérí ni. Ẹ ní dandan dandan àfi kí ẹjọ́ yẹn kó dé court. What, what, what did I do? What, what did I do to you? I told you you overreacted. I told you. Mi ò mọ̀ pé rán lọ pa mú pásítọ̀. Ẹ má bí. Ẹ má bí. Ẹni dandan dandan àti kejọ yẹn dé kọ̀. Ẹ̀yìn wá sí mi. Dáwúyé ẹ̀ máa dẹ̀yìn lẹ́yìn mi. Ẹ rí i pé dandan dandan àfìgbà tí mo dé ẹnu ẹ ẹnu ilẹ̀kùn ẹ̀wọ̀n báyìí lẹ tó dẹ̀yìn lẹ́yìn mi. Why? Pásítọ̀ ẹ má rárùn kan, ẹ má rárùn kan, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Sista Ṣayọ̀. Ṣayọ̀. Tó dẹ̀ jẹ́ pé fúnra ara yín lẹ fi ẹsẹ̀ yín méjèèjì ẹ̀yìn wọn ní ọ́fíìsì mi wá wípé kí n bò yín láṣìírí nǹkan tí ó ṣẹlẹ̀ and I agreed madam Ṣayọ̀ kí lẹ wàá fẹ́ kí n ṣe báyìí. pásítọ̀ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ìṣàánú mi ọkọ mi ò gbọ́dọ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ má sọ fún ọkọ mi ẹ ṣàánú mi torí Ọlọ́run iṣẹ́ èṣù ni bó tiẹ̀ ṣe ṣẹlẹ̀ kò yé mi rárá rárá rárá jọ. ẹ̀wọ̀n kò yẹ ká máa bárò wà báyìí lọ́wọ́ ọmọ Kristi. Ah, ń ṣèwà àwọn ọlọ́run ni àwọn ọ̀wà kan wà tó kù díẹ̀ káàtó tó jẹ́ pé ìwà sàtánì ni nínú ìgbà téèyàn bá ti di ọmọ ọlọ́run téèyàn ti di àtúnbí gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ in second corinthians five verse seventeen ó ní if ye be in christ ye are a new creature old things are passed away behold all things have become new. ó tiẹ̀ lè jẹ́ pé bóyá nígbà kan ẹ ti fi wo àwọn ọ̀wà báyìí sẹ́yìn àmọ́ nísìnyí tẹ́ ti gba Jésù sínú ayé yín gẹ́gẹ́ bí Ọlọ́run àti olùgbàlà yín kò yẹ ká máa bá àwọn olùwà báyìí lọ́wọ́ yín. pásítọ̀ pásítọ̀ ọ̀rọ̀ yẹn gangan lẹ́sọ̀ yẹn o ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ o ò gbọ́dọ̀ gbọ́ pásítọ̀ ìṣàánú mi o ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ bò mí láṣìírí ẹ má sílé ẹ má pa mí síta ẹjọ ẹ jẹ ẹ bò mí láṣìírí ẹjọ torí ọlọ́run bá sọ ẹjọ ẹjọ. ẹ máa lọ kristi àkọ àmọ ṣe. pásítọ̀ ẹ̀yin lẹ́ka mi kì í ṣe kristi ẹ̀yin ni kí ẹ kọ́ mi mọ̀ ṣe ẹjọ pásítọ̀ ẹjọ torí ọlọ́run ẹjọ kristi kan ló kà mí ẹjọ torí ọlọ́run pásítọ̀ ẹjọ. mm gbogbo nǹkan tẹ́ sọ pátá ni mo ti gbọ́ mi ní sọ fọ́kọ yìí ah, mo fẹ́ kẹ́ rántí ọ̀rọ̀ Jésù nínú ìwé mímọ́ tó ní go and sin no more ah. kẹtẹ máa gbàdúrà kẹ́ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Jésù á sì dáríjì. kò lè ṣẹlẹ̀ mọ́ kò ní ṣẹlẹ̀ mọ́ láyéláyé eléyìí kan bó ṣe ṣẹlẹ̀ kò yé mi bóyá oògùn tí ẹni kò tiẹ̀ yé mi ẹ jọ ẹ ṣe bá sọ ẹ ṣe o ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe sà ẹ ní sọ fọkàn mi ah pásítọ̀ ẹ ṣe. Yes, sir. I'll do it, lẹ́wọ̀n ẹ máa bọ̀ ní pásítọ̀sì ọ̀fíìsì láti àti rẹ́pù ìyàwó yìí. Ah. Ah. ní pásítọ̀sì ọ̀fíìsì pàtì ló wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi mi ò ní. Ah, ẹ̀wọ̀n pupa aṣọ mi. ó dẹ̀ jẹ́ pé ilẹ̀ ń wá aṣọ fún wa. ọmọ ìjẹ́kùn ní sí òun tàgbàgbà. pásítọ̀ gbogbo my body gbogbo tí pásítọ̀ ṣe fún mi baby look at me wò mí wò mí wò mí kí ni mo ṣe ìwọ ṣe já mi sọ wọn ló ti já omi pásítọ̀ jẹ́ ìyẹn mi sí o gbogbo tí pásítọ̀ ṣe fún mi bébí babies in my head. Ah. ẹ tún parọ́. mo ti tẹ́ ọ ní ẹ̀dọ̀ mi ló bá wà lọ́wọ́ àwọn ọmọ. wọ́n pè rẹ̀ ní ìyàn fẹ́rẹ́ ìyàwó mi lẹ́gbẹ́ ilé wa. officers dragging me because no one to move. please move. máa mẹ́sàn wípé gbogbo bí ayé ẹ̀ wọ́n ló ti lọ. máa ṣe kó mọ̀ wípé amòfin ni mí. gbogbo bí ayé ẹ̀ wọ́n ló ti lọ. ọ̀rọ̀ ní kọ́ nínú ẹ̀. ìfowó tó fi rẹ̀ níyàn lọ. Hey!

mi ò mọ bó ṣe ṣe. má wojú mi náà ẹ òun ló tì mí sí o. tí ẹ sì kí ni ọ̀ní ọwọ́ ti ọ̀ní. nù ṣayọ. pastor ẹ má bínú ẹ má bínú àṣírí tẹ ní kó kó tó ní kẹ bóun bò ẹ̀yin bò òun dẹ̀ ó ẹ̀ ṣàmà bínú ẹ jọ bẹ́ẹ̀ ṣe bó yẹn ọlọ́wà bó ẹ̀yin náà láṣìírí. èmi ò síbẹ̀ o èmi ò dẹ̀ mọ́mọ́ mi ò yan alẹ́ tèmi ò èmi ò yan alẹ́ òun ló tì mí sí o. tiẹ̀ sí kí ni what are you talking again. ìgbà tó gbà tó sọ pé pásítọ̀ ká òun pé pásítọ̀ ká òun àti boyfriend òun mọ́ níbi táwọn ti jọ ń ṣe àjọṣepọ̀ nínú toilet tó dé sọ fún mi mú dé pítì ẹ pé ah kó má lọ jí nǹkan tó máa lè kúrò nílé ọkọ ẹ nìyẹn pé ah, pásítọ̀ lọ sọ. so ìwọ ló kọ ìwọ ló kọ. a kò pé askim ní pé kó má lọ jí pásítọ̀ máa lọ. askim kí ni. pé kó má jí pásítọ̀ máa lọ sọ ni so ẹ̀yin méjì arrange pé kẹ́ parọ́ mọ́ pastor. Pastor ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ó ti hàn pa àwọn méjèèjì jẹ̀bi ń sìn ẹ skip ẹ má bínú ẹ. ǹjẹ́ èyí béèrè lọ́wọ́ wọn ẹni tí mo ká wọn pẹ̀lú ní ọjọ́ yẹn nínú toilet. Ah. Ah, ẹ ẹ ń ṣàlàyé fún mi pé boyfriend òun we can talk about this later. ẹ má jẹ́ kó béèrè ẹ má jẹ́ kó béèrè boyfriend ni ah. ìwọ náà lọ ní boyfriend. ẹ ní sùúrù olùta dé dúró ẹ ní sùúrù ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ yìí désàlẹ̀ gbogbo kò ń ṣe torí nǹkan mi o àmọ́ torí kí ọlọ́run ọba tó ń bẹ lókè kó lè dáríjì gbogbo wa. ẹ ah. má wulẹ̀ sọ. pásítọ̀ ẹ ní láti san owó ogun mọ́. sísítà ṣayọ ta ni mo ka ẹyin mọ́ pẹ̀lú ní ọjọ́ yẹn nínú tọ́ílẹ̀tì. Ah, olúwa o. ṣayọ. ṣáàtì tọ́k. mo mo fẹ́ sọ mo fẹ́ sọ mo fẹ́ sọ o. can we come back to this later? ah ìwọ ni kò sọ boyfriend yẹn. ayé mi bàjẹ́. ṣayọ kẹ́tù tọ́k. mo fẹ́ sọ̀rọ̀ náà mo fẹ́ sọ̀rọ̀ náà ní ọjọ́ yẹn after church service tí mò ń rìn káàkiri ní agbègbè ilé olúwa. ta mo kọ yú yú mo gbà. èṣù lágbára kò ní ìgbàlà. ìgbàlà kankan o èṣù o bó ṣe ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi èṣù ni èṣù ni i'm sorry. mo kọ́kọ́ lè ṣú. mo gbà mo gbà mo gbà. So ọ̀tọ̀ mi ni. Ṣé you you you used me darling, against me? darling, I'm sorry. Darling, darling, it was just like once, like, you know, ọjọ́ ẹ̀ ní church so ọjọ́ ẹ̀ ní church mo wá ló pé. Wọ́n sì báwo. Wọ́n sì. Mo bébí Ah! Mo dáhùn, ta ló bẹ̀ ṣẹ̀ méje? Ṣé mo bẹ̀ ṣẹ̀ méje? Ṣé mo Oye sorry. Ọkọ mi jọ. Oye sorry. Ọkọ mi jọ. Ọkọ mi jọ èmi jẹ péré ni. Àbó ṣé kò ṣe wọ ọmọbìnrin ni? Èmi jẹ ṣé mi àti ẹlẹ́jẹ̀ tẹ̀ sọ méje? Jẹ́ ká sọ gbogbo ẹ̀kọ́ lè dárí jì wá. Jẹ́ ká sọ gbogbo. Pásítọ̀ ìsọ́kìjọ. Èmi ti dárí jì yín o. Ah, Pásítọ̀ ẹ̀ dárí jì wá. Ẹ̀ dárí jì wá. Mo ti fa gbogbo ẹ̀ lọ́wọ́ lọ́wọ́. Àmọ́ ó wà kù sí lọ́wọ́. Kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ dáríjì. ẹ̀dẹ̀ ṣèlérí fún mi pé ẹ ní sọ ọ̀rọ̀ yìí can you just keep quiet. àlè dáríjì láyé pẹ̀lú gbogbo ọkọ̀ tó ṣe fọkọ mi ẹ ṣe àìmọ̀tì why. tí ó lè tì ẹ́ nǹkan ẹ̀yọ̀ kan ṣoṣo báyìí ló lè jẹ́ kàdúrà jìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tá a gbọ́ yìí bá ti lè sọ jáde iwájú congregation then you're forgiven. Hey. mọ̀mí jí o ikú congregation ẹ kúkú jí o ẹ wọ ikú pa mí. see darling darling I am sorry. Baby she she Baby. she she she pushed me to. I didn't push you. You push me. You I didn't push, me. you. On Sunday. I didn't push you. I ilẹ̀ ló ti bá àì mi. Àti ilẹ̀ ni. Èmi àyè. Àti ilẹ̀ ló ti àì Don't lie. Èmi tẹ́mi sọ fún ẹ pé ṣé kò tẹ́ máa ṣe sáwọn méjèèjì àwọn méjèèjì náà close mọ́ wa jù. Ilé olúwa làwọn baby sorry. ṣe ṣe fight ọkọ mi ni ṣe fight ọkọ mi. ṣé o fight ìyàwó mi lọ ni ṣe fight ìyàwó mi lọ ni ṣe fight ìyàwó mi. èṣù burúkú baby i'm sorry. i'm sorry ọ̀rẹ́ mi máa ń lọ. orí kan tó kọ́ mi sí. o dá mi lójú pé okùn kan ló lò fún mi tí n bá kó dáadáa okùn ló lò fún mi. okùn ló lò fún mi. okùn ló lò fún mi. okùn ló lò fún mi. wọ́n tó ń gbé lọ́jọ́ sọ́dẹ̀ wọ́n sọ fún mi pé ó fà mí wọ́n tọ́lẹ̀ tiẹ̀. we are sorry we are sorry we are so sorry we are sorry darling i'm sorry yo i'm sorry Joe. Joe. kò sí kò sí mo Joe. ṣe kò sí mo pápá Joe. jẹ́ kí n kúkú kú ẹjọ́ ẹjọ́ ilé olúwa la wà ẹtọ́rí olúwa kẹ́ ẹ dáríjì wá ẹtọ́rí olúwa kẹ́ ẹ dáríjì wá we we here love you na you are my brother it was a mistake i wanted to tell you we we sorry we sorry darling. i'm sorry. Baby, for I'm going Hey, Hey, hey, hey. Only please, sorry. Yeah. Yeah. Yeah. My good people of Lagos, listen. I run to liberate Lagos from extreme godfatherism and nepotism of one man, his family and cronies to unlock and deploy the vast Commonwealth of Lagos for the benefit of all the long-suffering Lagosians and not just for the few well-connected. Vote Labour Party, vote LP. I'm Badibro rival, and I'm Labour Party candidate for Governor of Lagos State.